sàníyà jàìríyà náà kọ́ ti lọ́ntì ẹ̀ mọ́ jàìríyà sàníyà ọ̀nà ń bá yígbà yìí ó di yíwa àfúrà ní ẹ̀kọ́ tó ni kòkófò ọmọ um indal kubo ọrụ kó tàbá ní àbí ọrụ um sọ ọrụ kí ẹ máa ṣe itikaf níbi sàárè lóbi sàárè ṣéwù kan yóò lójú kọ́lọ́ ní máa ṣe ìgbádà bí wọn náà wà bí wọn lọ àbí ẹgbẹ́ itikaf ní ẹ̀yẹ́ ìṣọ̀kan wọn náà wà yóò fi tú àwọn tàbí ẹ̀kọ́ ni ìjọ kan tó gbéjì wọn mẹ́rin àgbáre àwọn sàárè kan bá dójú ẹ̀ bá dójú ẹ̀ èyí máa sàárè kan pé àwọn èèyàn máa tábù wá bu yẹn níbẹ̀ ni àwọn tí wọ́n ń kọ́ńtró sàárè yẹn àwọn náà máa bu ìyàrin òkú funfun láti kó wáyé àwọn bù wọn dà síbẹ̀ wọn àdà tùràrí síbẹ̀ wọn àdà yàbò rọ́bù yẹn lè tàrí tùràrí yẹn rọ́bù yẹn lábẹ́ bù síbi kan tùràrí ọmọ àmì lọ́wọ́ rẹ̀ mo bù ní sẹ́mọ́ tùràrí ó di gbogbo báyìí làwọn yẹn máa ṣe ó di wa ọlọ́ọ̀bá kó wa san àwọn ìjọba sàódì lẹ́sàn rẹ̀ sáré pé ẹ̀rì pé ìkọ̀ ọlọ́ọ̀bá ọba ògbóni àbáàdàn sọ pé àwọn èèyàn máa lọ pé mistake ni àwọn ìjọba tí wọ́n kọ́ ọmọ fẹ́ǹsì ti social distance eke wọ́n bá fi yẹn ní yàrá yẹn kí yàrá yẹn wà mọ̀ ìfún òkú àní kóòtù káyọ̀ fún ẹgbẹ́ kékeré ní bọ́ọ̀lù ti fẹ́ ẹnu bọ́ọ̀lù ti fẹ́ ẹnu bí wọ́n ṣe sàárẹ̀ àlébísílẹ̀ wọn àgbàgbà ni àwọn Yorùbá máa fara wọn sílẹ̀ ni àmọ́ bẹ́ẹ̀ sí kójú wà yẹn láàrin sàárè kíbílà tàbí bẹ̀rẹ̀ ẹ̀rùn kò dúdú máa ti lọ sí ilẹ̀ èrè kí kìí sẹ́jú báyìí náà lórí lọ́tún mistake tẹ́tì kọjá ara báyìí sí ìsọ ara rẹ̀ ó di wa kíkà sálámà ó bá bẹ́ẹ̀ pẹ́ àwọn afẹ́kàrí yóò máa rí ọ yẹ́lọ̀ yẹ́lọ̀ yẹ́lọ̀ yẹ́lọ̀ yẹ́lọ̀ kíbílà kọ́lọ́ máa kọlu sí dáàrí ìwọ́n mẹ́ta ọlọ́mọ̀kọ́ máa lọ nìyí sọ́bẹ̀ kọ́jú sọ́bẹ̀ máa kọ́jú wọ́ọ̀lù ọ̀nà ẹ̀rìn àwọn olóyè onífíà nẹ́bí onífíà nẹ́bí òrùka dúró gbọ́dọ̀ àná. ara o ọ̀rọ̀ ànẹ́bí ló ní pé ẹ má mú sáré mi ní éèdì ìjẹ́ máa kò yìí lọ́fàá màkúrú ní kí ẹ̀rọ fi hàn àjùlá ti kápẹ́jú yìí káyọ̀ ẹ̀fíìlì bá ti bá ti di ilé agbẹ́bẹ́ lójú mẹ́jọ mọ́ náà wọ́n máa sọ pé àgbàkan àwọn yẹn pé ọba lọ sí mẹ́tìnà wọn ni kò kí ogójì ìrún lẹ́yìn àti ìṣẹ̀lẹ̀ láti kò lójú kọ̀ọ̀kan five days times eight náà ni forty rabi wọ́n á ní kò kí ogójì ìrún lẹ́yìn bí láàrin kò ní ìṣẹ́ tó báyìí ìrún lọ wọn àwọn àkórí mẹ́dínà parí parí kẹ́bẹ̀ yàrá mẹ́dínà ziyara àyè bí mẹ́rin náà ni àníyàn tó kọ́ lọ mẹ́dínà gbé kọ́ lè kí bíi nẹ́bàwí kọ́ máa fi àwọn ìṣẹ́lẹ̀ ní máa fi yẹn àyè méjì wà mẹ́ kò débẹ̀ kọ́ níbi ráúdà kọ́ ní ẹ́fíà bí ráúdà ó di àwọn mẹ́tì dẹ́bẹ̀ ti wà yìí mẹ́tì yẹ kó ní gírí yẹn lápò torí bu wà mọ́ máa rántí pé bí ráúdà gírí yẹn wà ìṣìbáyìí náà ni ó di wà gírí yẹn kọ́rọ̀ ìsìlámù tìbátìmọ̀ dínà gbogbo máa fi gbogbo máa fi kọ́lẹ̀tì rẹ́ẹ̀dì nǹkan ráúdà yìí kọ́lẹ̀tì ìgbé báyìí náà ó di ọwọ́ bí ráúdà yìí kí lọ bí ráúdà kó yín náà sílà méjì bẹ́ẹ̀ lẹ́yìn náà kọ́ sálámà sálámà sílámà ní sàárè rẹ̀ ànábì lọ́kọ̀ kan sálámà alaikum ya rasulallah ọba rẹ̀ fẹ́ jù lakta risala wa abin kala amana

ọ̀dọ̀ ọlọ́run ló ti máa tọrọ nǹkan jẹ́yìn sírì mọ̀lọ́sí hajj ní nàìjíríà sílẹ̀ bí umra àwọn kàlẹ̀ jẹ́ àìrọ̀ bá tó kún ní orí ìyẹn lọ́kọ̀ọ́ bá kan tó wá tó sì mílíọ̀nù hajj muslim yẹn kí ló ní òun ò mọ̀lọ́sí sáwọn yẹn wọ́n ní wọ́n máa bí àwọn èèyàn bá ń bọ̀ sí mẹ́ka wọ́n á ní ẹba sálámàsá lẹ́yìn sílẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ nílùú tó wà lọ́hùn tó bá sálámàsá lẹ́yìn sílẹ̀ ló wà bá ní ìsìlá àwọn tó sì gbé wá àwọn tí wọ́n mọ́ ju gbẹ̀ntọ́ náà ẹ̀rọ ni tí gbogbo bí wọ́n bá ní aláwọ̀ sọ́lé ala muhammad wa muhammad wa sọ́lé báyìí pé àwọn mẹ̀lẹ́kà ti gbé àwọn mẹ̀lẹ́kà kọ́ wà pé beauty tí wọ́n ni pé kó máa gbé alámà lọ ìgbà tẹ́lẹ̀ muhammad sallam tàbátà tí a fi asalamu alayka ayyuha nabi wọ́n ti gbé lọ. dáwọn wà fún mi pé alámà ń máa kà

ma kó àrùn ìsàárì látàkọ pé yíò sí ní jàìlíyà ni bá ṣẹ̀rí àmì wọ́n ni ọkọ̀ fún omi ìdàlù kò bó wọ̀ bí masala asáàlì sáwọ̀ samanu ẹ̀kọ́n ma 83 lára rẹ̀ kọ́ wáyé ìtìkàrùn kò bó rá àyà àjẹ́nà ó mú àwọn sàárì ní ìd wọ́n ti ìd ìdíje ma kò yí tí ma lọ́mú gbogbo wa ìjọba àwọn afẹ́ ní ma kúrò ní kọ́ sẹ́kù tó bẹ́ẹ̀ jọ mẹ́ta ó dé ọmọ alóbi tààrí àní ìlà ara o ọba ìdílé ẹ̀kẹ́ tó ìdílé ẹ̀kẹ́ mọ́ bí mọ́ bí mọ́ bí mọ́ bí mọ́ bí mọ́ bí mọ́ tààrí ó ti parí àwọn ọmọ amúlẹ̀ ẹ̀sẹ̀ gbogbo wájú kí wọ́n káàdì bára àrùntán ẹni wíwájú kí wọ́n káàdì bára àrùntán ìdí mú ní ìbàdà ní sàlámà sàlámà ní sàlámà lọ. bẹ́ẹ̀ máa ń nu àtàyà rẹ̀ sàlámà sàlámà sàlámà kò ní sọ̀rọ̀ bí sàárè rẹ̀ ọ̀rọ̀ mi yẹn yín kọ́lọ́mùsọ̀ àtọ̀ yìí wa. ọwọ́ bí yé wa náà. Wàhálùkú Islam. Kò ní ìdíkọ́ máa lè ó bẹ, wọ́n bí kọ̀kọ̀ wà, wọ́n wà ní ìsáká yìí. Àníbi ní mọ́ máa kò yí sàárè mi, mọ́ máa kò yí sàárè mi. Ẹgbẹ́ òjẹ́ lè rí, kó lè rí, bí báyìí ni bí ilẹ̀kùn ni, ni, ó ní olùsìdíṣẹ́ fún ọ tí ẹ̀kọ́ ìsọpọ̀ fẹ́ débẹ̀ ó ní ìlú yàrá lọ́wà lẹ́yìn náà túnmọ̀ gànà sí wọ́n túnmọ̀ gànà sí gbogbo eléyìí wọ́n fi dáàbò bò káwọn yóò bá àmúgbẹ̀ ní ìdí náà ni ọba ti wú kan ní ìdílé àmì ìbí kó yẹ pẹ̀lẹ̀ ó ní ọba ní kẹrin jẹma sọ̀rọ̀ láti fún ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní kẹrin jẹma máa kọ́ sí rẹ̀ ọbẹ̀ lọ kọ́ tùkọ̀ wílà ń lọ ìjẹ́julẹ̀ kẹ̀kẹ́ gbẹ́jọ́ orí láti lọ́kọ́tù kó wọ́n ní kó bí lọ́fà wọ́n i love the prophet muhammad that's why i'm here with tọ́ba ẹ̀hẹ́n ìjọ ọdún kan máa rí iṣẹ́ kẹ̀kẹ́ àkiri àdúgbò káàkiri àdúgbò ó ní ẹ̀mà kò níbi àníbi gbà ẹ̀mí mọ̀ ní àhàyà sunnati àkọ́dà àhábàní mọ̀ ní àhábàní kọ́nà máa yẹ sùn jẹ́nà ẹni tí máa yẹ sunna mi lé lónífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ ìdíṣẹ́ ànábì nù àmọ́ gbígbẹ́ǹkẹ̀ ìsórí wa ní ọmọ àpòrí sàárè kílẹ̀ wí àwọn àkàbí sọ̀rọ̀ pé nàìjíríà ò ní sí ilẹ̀ àwọn ìrọ̀jà rẹ̀ sàlùsà wọ̀ sàmánùn àkọ́nbà ti tírì ìṣàkálù nkùbù àyájàn ìmọ̀ mọ́wọn sàárè ní eid ṣẹ́rù wà ìjẹ́mù eid ona ni jama'a id jamu yin turare id wa huwa man kami wa yu'awad yu'awad ona ni bi man kuli wa yanqasimu ila qismayn wala qismayn ili zamani ili dagwe kidani bi idi ọdún ta ma ṣe qa'id ramadan qa'id al-adha zamani ni wa di 5 of shawwal afi idi zamani kitrin في آه رمضان وبعدين كانت أو في ذو الحجة في عيد الأضحى عادي يكون دي زماني زماني وقسم الثاني عيد المكان عيد عاي كما أقول وهو مكان الذي يجتمع فيه على مدار سنة بدون عاي تاج ما أقول نوع سكما ما يلو دوجون أو المدار الأسبوع بلس أوكي حول مدار الشعب لسوسه يستمع فيه للإبادة أما قرآن برأسنا في إبادة والنبي صلى الله عليه وسلم يقول نقول لا تجعلوا قبري إيدا هذا بوليسي قبل قفوانه كما ما أقول يبهنون لا تجعلوا قبري إيدا كما ما تجعلين بما أقول يبهنون lọ́fàá àwọn anú bọ́ọ̀sì ní ọkàn pẹ̀lú àwọn àwọn officials àkó mbàkà ń lọ sí Medina ní ọ̀nà àfáàlẹ̀ yìí àwọn ìyára tó bá ní ẹ̀yìn jẹ̀mọ́ àti ọ̀sẹ̀ wà fún àwọn tó wà ní bọ́ọ̀sì tó bá ní ẹ̀yìn àfáàjẹ̀ wà ní jẹ̀mọ́ àti wà ní bọ́ọ̀sì yìí ẹ̀tọ́ tó pẹ́ ń lọ sàn ẹ̀ ń lọ Medina torí sàárì ànẹ́bí o ẹlọ tó bẹ́ẹ̀ lè kí máa fẹ́ àdẹ́bì ní káàì láńkàrí àkọ́kọ́ ìyárí fún un nínú ìṣẹ́gẹ́ ló fi àdẹ́bì sọ́lọ́ torí ẹ̀dá yìí kàgàgà sí àmà àdẹ́bì lọ tó yẹ pẹ̀lú àwọn ẹ̀bí tá à ń ṣe gẹ́gẹ́ bí àmì tàbí àwọn mú wí ọmọ ẹgbẹ́gbára kí ló dé bá láti pé kan náà bá sọ́wọ́ àmì bọ́ọ̀sì lọ́wọ́ àtọ̀rọ̀ àtọ̀rọ̀ yìí ló wá fún sòrò ọ̀rọ̀ tí àfà yìí sọ mú ṣe gbé kalẹ̀ yìí àmà ní ìta ń bá lọ náà ní torí mọ́sálásí àlẹ́bí sẹ́lẹ̀ òye àmà àdìbì sẹ́lẹ̀ àlẹ́bí sẹ́lẹ̀ nábòdè nábòdè nábòdè ọjọ́ ọlọ́dẹ àlẹ́bí tàbí tàbí tàyè tàbí tàyè tàbí tàbí tàbí tàbí tàbí tàbí tàbí tàbí tàbí ó ti gbọ́dọ̀ wọ́n dàrẹ́ ìfún máa tí wọ́n dàrẹ́ ìfún ọkùnrin nígbà ilé ìgbà èdè gbọ́ra yí láti wà éèmù ẹ̀rẹ́ kí kó oòrùn bí ìdìbò àbọ̀ yẹ̀ ó di eyín ẹgbẹ́ kí àlébì ló di ẹ̀sọ́ ó lè fún gbogbo tó ń ṣe torí ṣe wùlò wíde ìṣẹ̀lẹ̀ òun torí ṣe wùlò òun torí ṣe wùlò ọmọ ìrà dáàlẹ̀ ó di yé wa kí lọ́mìí wọláhù tààlà àná náà والنبي صلى الله عليه وسلم يقول لا تجعلوا قبري عيدا وقال دان دان عيد ده ما كوي يعني ده كوني قال اما استعاري دي ما كما كوي اي مكان الاجتماع حوله اما سلاي ده ما يكوري كما كما كودون كاري والوقوف في حوله كما يقول رمي ردد عليه كما نسمع بأمه تبدد كما نسمع بأمه صلوا علي عيث ما عيث كنتم تقلوا ايكونا تتعبدوا وصلوا عليا حيث كنتم وجماعة ايكونا تتعبدوا فمي فإن صلاتكم تبلغني حد ما تيجي عبامي خذي إمام أبي داود لما دي سوا ما يسأل صلاته على الرسول صلى الله عليه وسلم عند قبره خاصية يا سلام من بيسال على مثلا خواص سبيشال خواص سبيشال يا فوق هو سبيشال عندي بلاد عبد الله بن عمر nígbà tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ sì takò ló fi di súnà ọ̀bọ̀kọ̀rọ̀ ní sí nọ́ọ̀bù ní wọn tún ìṣẹ́ náà pé ní sàrà mi sẹ́là àwọn ọgbẹ́ sẹ́là náà sàrà náà sọ́nà bí lórí àtàyà ó ti tó asàlámù alayka ayyuhan nabi ó tó ó di abdullahi bin umar òun nígbà wọn sí umar síbẹ̀ bàbá rẹ̀ síbẹ̀ ó wá ní everyday òun máa sàlámù sí bàbá òun nígbà tí wọ́n sì bàbá òun síbẹ̀

فليس للصلاة على رسول الله لقبره خاصية قال إيه؟ لي هل قال سلامة لم يزلم زاريره فصلى عليه في أي مكان كيف إيه سلامة كان بلاي في المشرك من ابو يونوني أو المغرب أو في المغرب من ابو يونوني في أي مكان صلوا على الرسول يبلغه بلاي ودهر اللهم صل على محمد وعلى محمد الله وسلم يبلغه يدنا عليه وسلم وتقرير زيارته بما قويل ما في الزيارة الجلوس عنده قم بسعريره وإتاخذه حيدا كما قويبه فهو يعول إلى الشرك كل الفوس من البق فلقوا أنا بيجي لما أقول نقول الله ما فلقوا وما كان أمة وما القرآن أمة في الجو ده أولي دي بلا بلا القرآن كريكا أتاجي كيف باي باي وما إلى ذلك إليه يبرمه أما قالت القرآن كيف الدلوة بأليه وعلمه تعلموا القرآن واسألوا الله به ومن قال القرآن كيف الدلوة بأ أودي والله تعالى عالم نعم لكن وابك له أجل تيمية رحمه الله إنه تاواري إنما تجد ما تجد wọ́n kò sábúrú ẹ̀ kéèyàn kọ́ra jọ láti kọ́ kọ́ra láti jẹ́ lọ́wọ́ lọ́kọ̀ sábúrú mẹ́ lórí gbogbo alùsùn náà ẹ́ ibn taymiya sheikhul islam sheikhul islam ọba gbogbo alùsùnà àgbáyé nù wọ́n kúrò alùsùnà bàbá rẹ̀ bàbá rẹ̀ ní sheikhul islam ibn taymiya ó di yíra ní nàìjíríà ní ìsinmi àpẹẹrẹ ní alùsùnà nàìjíríà ó bá rẹ̀ ní tọ́ka abúkàr gumi ó fẹ́ ọkọ̀ ó di yé ó fẹ́ ọkọ̀ bàbá tó bí nàìjíríà yìí o ó lọ́kùnrin alùsùnà bó ti wá ọdún lágbàáyé islam wọ́n lágbàáyé alùsùn náà bàbá rẹ̀ ní kíni ṣíkùn islam ibn Taymiyyah rahimahullah ó di yéwà náà ó sì ẹgbọ́ ti pánpá pápá ẹ̀tù ayẹ́jà ní pẹ̀lẹ̀ ìgbà àwọn ọkọ̀ máa bèèrè lọ́mí bí sí tọ́lọ̀ ti yọkùn mẹ́nu ọmọ ẹ̀jẹ̀ rẹ̀ kú ní ààrẹ bí ọ̀dá mà náà Ìwà ìpé ọba yẹn kọ̀ fún láti jíwà rí ní ẹ̀. Bẹ́ẹ̀ni, ọba ìpé ọba yẹn kọ̀ fún wọn láti ó di èyí hàn án. Ó di àtìfìyà ìdí ọ́ di ìwà ó di rí mi. والله تعالى عالم نعم قلوا عن النبي صلى الله عليه وسلم قلوا يا بويت عن صحابة قالوا لي قبل أن ياتي قوما كما خطوا لي يتعلمون القرآن ثم قلوا ويعقلون به ثم صلي يكون جاهد قلوا نعم كده عملوا نعم ọ̀sẹ̀kìrìrì ni yàrá tó wù àti ìzìyàrí máa kó ibẹ̀ gbogbo gbà ojúlóṣù ìndà bí ẹjọ́ kò bí sàárì rẹ̀ min ìtàkàbí ìdà nínú ìmúni ìdìnà wọ́n yóò ọ́rùn tilẹ̀ṣẹ̀ yóò fà ìrọ̀bí kí ni ẹ̀bọ́ dídì سألوا الجاهلية وما أنا جاهلية تأخذون قبور صالحين عيادا كما مسعريا وينيرني إيد يتبعون حوله وما كجلاني على ناره يكفون عند وزن يتكافون به كما هو الآن حاصل عند قبر بدوي وغيره ولذا لين في نبي بدوي بدوي في وايقوه شو كان جامد بدوي وقال هو في صور هذا هو يوجي نعم inda kabir badawi wa gairi kala kalama sun jiwa idare badawi àti yawe wa ya ti zuwar min kulli makan àwọn tó ma ti ziyara ma wati ay to ko ilisuna wa yansibuna khiyar ni go abe won wa patent ti da sun ta ta dille wa yazbahuna al-zabahi ti won ma duena ma jombe yukimuna ayam won bi tafsima ta kuma yakimaro وعند قبر بدوي وغيره عند قبر بدوي بزعري بدوي وغيره في بيرو وهذا من من دين الجاهلية هو وانا ما في جون جاهلية إذا كان قبر الرسول صلى الله عليه وسلم منهيا عن الاجتماع حوله يحدد عليه هذا السعري صلى الله عليه وسلم وقفوا هذا ما يوم به يقول ما قلهم فكيف بقبر غيره قوة لتعريه لبنشته لأن هذا وسيلة من وسائل الشرك اللي يجبنا كنوع وجبنا أبواني لما سأل رسول رجل الرسول النبي صلى الله عليه وسلم أنه نذر أن ينحر إبلا اتي بوادا فقال أقول قبيل يا رسول الله مبالة صدى وانا أي كان يجمع وانا أنا يعني اسم موضع أي كان يجمع وانا قل يا رسول الله مبالة يدوي أنا صدى وانا يعني مبالة يدوي أنا نبي يفتح عواجه ليه بزيري جانيس ó di yìí wọ́n ni yára fúlà mọ́fẹ́ lọ nígbà wánà nítorí bí wẹ́n náà mẹ́ sàkáyàlẹ̀ náà hàn níbi ìsàlẹ̀ ìlú pé alkana fi àwọ́sàn ní àwòsàn ìdàìlíyà yóò bá táwọn olóòtà máa gbòòsà kan bẹ̀rẹ̀ tí àwọn olóòtà kan máa gbòòsà bẹ̀rẹ̀ kọlù láà ń rárá o ka alkana fi à ìdàn àyàdìhìn ṣé ìbẹ̀yẹ ó máa jáde kan bẹ̀rẹ̀ ó máa kó ìbí tí mo gán اجتماعهم يجتمعون في جمع كلهم به قالوا لا ونبقى نراه قال اوفي بالنظر للمدة الجالسة ويش بذلك قد ما سيكون به قد ما هذا الحوصة والله àwọn ọ̀bọ̀ àwọn tó sọ̀bọ̀ kankan sọ́bà yìí lẹ́yìn àwọn àwọn ọmọ akọ̀ ibẹ̀ láti ṣe ìdí dẹ̀rẹ̀ ẹbí ni àwọn fún ìnádọ̀rẹ̀ fa iná láwọ̀ fún àlìmínádọ̀rẹ̀ fi máa ní ẹ̀ka ní ọ̀fẹ́ sí ìdí tí wọ́n jẹ́jẹ́ lórí ẹ̀sẹ̀ kọ̀yẹ́kẹ́ mọ́sẹ̀ kí ọjọ́ gbogbo wọn fẹ́ kọ̀yẹ́kẹ́ mọ́sẹ̀ àwọn fi ma láyé mẹ́kọ̀ ibn adam àti kí ẹjọ́ gbogbo nǹkan tí èsì fi ẹ kọ́ jẹ́ pé tí bá ní gaba ẹ̀ máa fi fìlà alájú bàbá ti dàrá ó ní fọ́nà alájú bàbá ni ó ní ìgbàfúra sọ báyẹ̀ mo ti jẹ́ pé bàbá tààrí láti sàárà nínú ọmọdé wọ́n ní tí wọ́n lè gẹ́ tó wà tẹ́kẹ́ ó di eyín gbé àgbà tààrí ti sàárà tààrà fúlàkẹ́ ní oníyànnù ó di eyín yóò yà ó di eyín èyí ti jẹ́ pẹ̀lú nǹkan tí èsì tiẹ̀ ṣé tí wọ́n bá lè gẹ́rù fàáyé wọlé máa ti inú máa ti mẹ́ríkàs kùrán méjì náà ti sàárà ara o lè mú kùrán méjì wà àwọn máa fi kùrán ìjọba lọ ó di wà ní tí kùrán ti tiẹ̀

síbẹ̀ yẹn àwọn máa ṣe ìdì kan bẹ̀rẹ̀ ayé èyí màkáàní ní ààyè yẹn dọ́là ara anáwó láyé nínú ìtàkánù màkáàní mọ́ kásán sọ́rọ̀ ìbára ilé fi àyè kò ẹ̀ kí ẹ̀ máyè kan pé lámàtì bá dà bẹ̀ ilá àfàjẹ́ pé máa sọ olówó rẹ̀ ọlọ́run kan ló ṣe ní ṣíṣà pé máa lọ bẹ̀rẹ̀ kẹlọ sí مزدلفة آه، آه، وما إلى ذلك مش عارف حاجة والعمرة بأمرة وما عداها انتهي باعت باين ونيجي كده لو فالعرض كله سواء كل فات حقنا نريد كما قال الرسول صلى الله عليه وسلم جعلت لي عرض مسجدا وطهورا وصل لي مخاتكم أتي أي مدته والله تعالى عالم والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله ó kọ́mọ̀ ní ìlọ òkútẹ́lù àwọn èèyàn máa ń lọ ìfẹ́ ìdìlọ lọ wọ́n máa lọ ṣe àdúrà wọ́n sì bìí pé mistake lẹ́yìn tàbí ṣe ìdìbò fìtìrì àti ìdìbò kàbíyà ní wọ́n bẹ́ tọrọ òjò láti lọ sí ìdìbò náà débẹ̀ ló lè gba àwọn èèyàn kan ó di àmú ẹ̀ pé bí ẹ̀rọ àjọ òdìbò nínú ìdílé àmì ó di sọ̀rọ̀ gbúgbẹ̀ ìdílé àmì ẹ̀rọ pílọ̀ náà ni orísun bídíà Nàìjíríà orísun bídíà lẹ́yìn wà Nàìjíríà Ìlọrin oye àwọn èsì máa gba ìrànlọ́wọ́ láti kú ní láwọn àríkù tó wọ́n ti ń gbé pa lọ rìn wọ́n ti bí lọ rí ẹgbẹ̀kẹ́ ìpàdé nàìjíríà ní ìṣẹ̀lẹ̀ ní ẹ̀kọ́ lọ́ba sí ẹ̀sìn súnà ṣé wọn ni wọ́n ní tẹ̀lé káàkiri ìjọba tó dìgbà gbé lóhùn eléyìí tí ẹ̀jẹ̀ mọ̀ pé ọlọ́run mú òun ní ìlànà ìṣẹ́wọ̀n ló kọ́ pé àkókò ọkọ̀ ọmọ mọ́ta kíríkà bí òun kọ́ lọ́kọ̀ ara o tàbí ṣe náà ni mo wà ń bí ó ní àkùkọ mú sí láti ọlọ́mọ àbá wa àbágọ̀ bí àkùkọ mọ́kà àbágọ̀ bí mọ́kà náà kò sáwọn ìyẹn lọ́wọ́ fún ìṣòro gbogbo kan mẹ́rin sáwọ́dì mọ́kà ń bẹ̀rẹ̀ ìdáwíwà ìlú kẹtọ́nà fi búra kò sí ìlú náà wọ́n ni wà háàzà bẹ́lẹ̀dẹ̀ láàbẹ̀ láà ó sì mú bí háàzà bẹ́lẹ̀dẹ̀ yorùbá yìí náà mú yẹ pẹrẹ yorùbá náà fi ní ìyẹn tó ní làákàyè ìwà ní làákàyè nígbà wọn pé lọrin bíbí abẹrẹ ebi ọdún aláàjì ọgàrí ọmọ àpò òtọ mi àbúkò dùn náà ó dún dùn ó ti báyìí ti báyìí ìjà òsì bẹ́ẹ̀ jọ lọ́tún la àjà òsì bẹ́ẹ̀ jàbẹ́ ẹranko mi ní àwọn dímọ̀ bínà àárẹ̀bẹ̀rẹ̀ ti kí wọ́n ní ìdẹ̀lẹ̀ ìgbà pọ́jú ìgbà àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ fún ìgbà mú ẹ̀fún ìgbà pọ́jú ìgbà ọkọ̀ọ̀bà ìmọ̀ àfẹ́ ti làákàì àwọn kan tẹ̀lé bẹ̀rẹ̀ sí sọ̀kúsọ̀ sínú bíláàbẹ̀ sọ̀rọ̀ sínú àṣẹ ìdá iṣẹ́ àbúrẹ́ kún في المدينة جل إيه هم بالمدينة في قلبنا كما ja'alta abdu makkah aw ashad ọlọ́wọ́ bá ọ̀ káwọn yá nífẹ̀ẹ́ madina bá sí nífẹ̀ẹ́ mẹ́ka àdúkù bíbẹ́ lọ ọlọ́wọ́ bá àwọn ará yìí gbé lọ sẹ́jú ọ̀dọ́ wọn kìfìrí báyìí nípa rẹ̀ nípa ìjọba ìjà kò gbogbo ìṣúká ni ó di àwọn ìlú àwọn kìfìrí kó àwọn sàábà ẹbí níbẹ̀ kí wọ́n gbé àwọn ará yìí lọ kí n máa bú Saudi Arabia àwọn kúrò lọ fún yìí lọ fún yìí ó gbá àwọn yẹn lọ fún yìí kìtì bú Saudi Arabia ìlú àlẹ́bì yọ̀ orí máa ní kí láì fi pé sàárẹ̀ níbi tó wà mẹ́dínà ni àbí kí wọ́n tó wà ní mọ́kà ni àwọn alọ́pẹ́ lọ́rin gẹ́gẹ́ àti mọ́kà ní mọ́dínà kéèbì à ẹ̀yọ́ mọ̀ lọ́rin ìdàgẹ́ àwọn àní bílí abẹ́rẹ́ ilẹ̀ àmà máa mi mírí rọ àtàlẹ́ ní kò wọ́n ah, ti lè wọ̀ lọ́rin ọ̀sìn náà ẹ̀sìn ẹ̀rọ ọlọ́wọ́ bá mi subhana wa ta'ala torí ẹ̀ dójútì wọn wọláyé ó tó ẹtọ́jú gbogbo àwọn bíbí abájá nǹkan ronú ọjọ́ point fún wọn ebi dá ìkòfó ni obìnrin ọ̀rọ̀ tí mo sọ fún wa àfa rẹ̀ tó lójì sí ẹni bí ẹni kan tó fóònù

wọ́n mi wọ́n mi wá. Assalamu alaikum. Wa alaikum salaam. àní fi béèrè bíi mẹ́ta nínú onígbèrè wọ́n ní grandmother wọn christian so nínú ọmọ ọmọ táwọn jẹ́ wọ́n gbà fọ́nà àwọn púpọ̀ àwọn sì ti máa ń fi ẹ̀sìn islam lọ́wọ́ àmọ́ wọn gbà àwọn a máa ń tọrọ ẹ̀mí gúngùn fún wọn látàrí pé kan fi lè gba Islam wọ́n ní tí gbogbo àwọn dúkìá wọn ọwọ́ àwọn ló wà torí wọ́n rà wọn lára àwọn ọmọ tí máa ń tọ́jú àwọn wọ́n ní táwọn wá ń béèrè ni pé báwo ni káwọn ṣe ṣe ìsìnkú wọn tó bá kú àti dúkìá wọn ti gbà tó bá kú. aláwọ̀bá kọ́ sànù mọ̀ mọ́ náà kó là náà wọ́n ní ayọ̀ sí kú kó má lọ kàkiri ìgbà ìsìlámù kí ìmọ̀ bá sọ̀rọ̀ sí kó sì máa dára bí ṣe kó máa tẹ́sí kó sì máa bá abẹ́ náà bá kọ́nà tó ń sọ ìyá ìgbà Islam ó bí náà bá kọ́nà ọ̀rọ̀ ọkàn ìyá yìí tó bá kú kó gbé àwọn kó bá Islam kó àwọn kó àwọn kìtìnì wọn lè fi òkú ẹ̀ kó lè kó lè kó àwọn ìdíkù ẹ̀ ní kàn kalẹ̀ fún wọn láwọn ọmọ tó bá jẹ́ Christian ó di wa àmọ́ àwọn àgbọ̀dọ̀ jogún rẹ̀ mùsùlùmí jogún ẹni tí ì èyí ṣe mùsùlùmí èyí gbogbo mùsùlùmí ó ti yẹ ọ̀nà àbọ̀. oní ìbéèrè kejì wọn lórúkọ àwọn Ibrahim láti Kaduna wọn ní ẹdáàkùn sọ súnà kí ọkùnrin mùsùlùmí fi sílẹ̀tì kírun ọ̀rọ̀ yẹn. kọba ìgbìmọ̀ máa ti tẹ̀ makuru wo ni wọ́n bá ti bọ́ owó rẹ̀ ó ní òun àmọ́ kọba kò fojú mu. oye bẹ́ẹ̀ ni kẹ́ sọ́ba ọba súnà mu kí ọkùnrin mùsùlùmí fi sílẹ̀tì kírun ó ní òun yẹn àmọ́ tó ṣe yẹn wà tún nà mọ́ torí gómìnà lè pè é ní ìsìnkú wa gbọ́ sílẹ̀ ìwájú lọ lójú ẹ̀ ìtọ́lọ́wọ́ bá wá pé ọ̀fẹ́ pẹ́lú ọba sọ̀rọ̀ bá wọ̀ sí ìtòsí lẹ́wù mí òdì ìjọlọ́ọ̀ni ọkùnrin ògùn lọ́jọ́ kùnrin ọkùnrin ẹ̀yẹ́ ẹ̀mọ́ mọ́ra dídá ń gbọmọ́ sí ó di ìwà gbogbo alẹ́ kìlọ̀ nígbà dáadáa sódú ẹni bẹ́ẹ̀ ó ní irun yẹn tí ó ti bu òwò rẹ̀ àmọ́ kò bá mu tó wọ láwù tó àlà àlàmú náà fún. oníbèrè kẹta wọ́n tí ẹ bá ń sàlùwàlá lọ́wọ́ tó bá so ṣé yóò tún àlùwàlá ẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ àbí yóò kọ̀ntínú láti rí. ara o tí mo sàlùwàlá wọn gbọ́dọ̀ so sọ́ra rẹ̀ ní bẹ̀rẹ̀ ní àmàlà ìbàjẹ́ nù ó ti bẹ̀rẹ̀ ní ó ní eyín kọ̀ọ̀lá o ti ara rẹ̀ náà. àwọn oníbèrè kẹrin malam tajudeen ibn shuaib láti gbanawa wọ́n ní ẹ dákun tí kí ni islam sọ àbí kí ni sudan sọ nípa yíyan o báwo ló ti yẹ kí yẹn yan o. ní ìbáyẹn o ṣẹ̀rí àṣọ ọwọ́ ọ̀tún bọ̀lù mẹ́rin ó di èèmọ̀ yàdù kájọ́lájà oríṣi ìyẹn wọn láti lọ ṣe ìtọ́ ni ẹ máa yáwó láì bo ẹnu tó ń sọ̀kà síbẹ̀ tó máa fìyàn mẹ́rin ní máa fọwọ́ bọ̀lù ni ó di wà wallahu ta'ala rẹ̀ àwọn fámìlì ọwọ́ àlàáfíà èyí tí ní wà ti bẹnu nínú méjì ó sì dédé wallahu ta'ala náà